ìkẹrẹ ọba náà ọba tí wa tó ń kà wá nínú ẹni tí yóò máa ní àgbélé mo fẹ́ lékún ó kà wá sínú ẹni tí yóò máa ràn kàn pé òun fẹ́ dẹni ọlọ́run ọba nítorí pé gbogbo èèyàn náà ní máa fẹ́ gbọ́ gbogbo èèyàn kọ́ ní máa ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run pàápàá jùlọ lásìkò tá a wà yìí tó jẹ́ pé ayé kò ní oníranran wàhálà náà ni àwọn èèyàn ni wọ́n ti bára wọn nínú ẹ̀ tó jẹ́ pé ayé ètò ààtò ayé àti ètò inú ẹ̀ kò sí èyí tó jọra mọ́ ṣùgbọ́n àwọn èèyàn kọ̀ọ̀kan tọ́lọ́mọ bá bá fẹ́ ṣàánú gẹ́gẹ́ bí àdàgbà Muhammad sanu adita àpáwọ̀ abdullahi ibn abdullahi ó ṣe ọlọ́run ọba ní innal iman ó ṣe ọlọ́run ọba ní àsìkò ń bọ̀ tó jẹ́ pé ìgbàgbọ́ la yakhluqu fi jawfi ahlikum ó ṣe ọlọ́run ọba ní pàdé àsìkò àwọn àsìkò kan ń bọ̀ tó jẹ́ pé ìgbàgbọ́ ó mọ gbó ìgbàgbọ́ yóò mọ gbó ní ẹ̀mí kó wá kàmá yẹ́kẹ́lẹ́ kò sọ̀rọ̀ òṣèlú ọkọ̀ bá ní gẹ́lẹ́ bí aṣọ ṣe máa ń gbó ìgbàgbọ́ ó dẹ̀ mọ gbó má àwọn èèyàn lára ẹni pé téèyàn bá aṣọ téèyàn ń wọ̀ èèyàn ti lè wọ̀ fún àmì ọ̀yà àsìkò tó bá lásìkò díẹ̀ aṣọ yẹn yóò padà gbó yóò di tí ò ní túmọ̀ tí ìyàgbá òṣèlú ọkọ̀ bá ní àsìkò ń bọ̀ tó yẹ pé ìgbàgbọ́ ó dì bẹ́ẹ̀ lára àwọn èèyàn òṣèlú ọkọ̀ bá ní sálọ́lá tó bá ti wá ń di àwọn àsìkò náà àsìkò náà ẹ máa bẹ ọlọ́run ọba an yujaddida al-iman fi qulubikum ṣọlọ ní lásìkò táyì bá ti rí pé àsìkò yẹn ti dé tó di pé ìgbàgbọ́ ò ní túmọ̀ sí àwọn èèyàn mo kí ṣọlọ ní àdúrà tó kó pọ̀ nínú àdúrà yín ó náà ní pé ẹ máa bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala pé kó ṣe ìgbàgbọ́ tiyín lọ́tun kó jẹ́ kí ìgbàgbọ́ tiyín kó mọ́ wà nínú àwọn ìgbàgbọ́ tí ó gbò àwọn àfa ìgbà tí wọ́n ṣàlàyé àdìfì wọ́n túmọ̀ ẹni wípé ẹ máa ẹ máa ṣalápá ń tètè ẹ máa lọ gbogbo ibi tí ẹ ti máa gbọ́rọ̀ ní àwọn ọ̀rọ̀ tí yóò máa fo ẹ̀mí yín mọ́ tẹ́ fi mọ ọ̀tún yàtọ̀ sósì torí pé kò sí ẹ̀mí kò sí bá a ṣe fẹ́ wà tó jẹ́ pé wíwà láyé wa a mọ̀ lò sẹ́mí nínú ayé tọ́lọ̀ wọn bá dá wa sí láì mọ nírú àwọn àwọn àǹfààní dáadáa báyìí kò sírú ẹni náà ẹ̀mí rẹ̀ ó mọ̀ gbà tó jẹ́ pé tẹ̀ bá rí àwọn èèyàn tó jẹ́ pé ayé ayé ayé ni wọ́n mójútó tí wọ́n fi lọ nílànà tẹ̀sìn tẹ̀sìn ó fi já bọ́ wọn lọ́wọ́ láìwọ̀n nímọ̀ àwọn ìyá kan tí ó ti kó sẹ̀mí méjì àjọ ń sọ̀rọ̀ wọ́n á ní pé àwọn ìyá kan pé masha allah pé brọ́dà ya ọlọ́run kẹ́ ẹ púpọ̀ ó sì farabalẹ̀ fẹ́ sí i ṣùgbọ́n ní sè ó ti ríṣẹ́ lẹ́kọ̀ọ́ ṣé ọwọ́ kó ríṣẹ́ yẹn sóore kọ́ ni fún mọ̀ oore ni àmọ́ iṣẹ́ yẹn ti àmọ́ ah wàhálà yóò sáà ah interest ẹ̀ mọ́ ṣé yẹn ti fẹ́ nǹkan ti fẹ́ ṣe nítorí pé àwọn àǹfààní pé à ń tún gbàgbọ́ ara wa ṣe yìí kò ní mọ́ ló fi jẹ́ pé tá a bá ń rí àǹfààní tọ́lọ̀ wọn fún wa yìí in tó yẹ ká máa sọ náà ni pé alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin alhamdulilayi rabbil alamin. níta sọ yìí ẹ tó bá ń gbèrè ìbò àbí àwọn ibi tó bá dà bẹ́ẹ̀ nínú ayé yóò mọ pàtàkì pẹ́tà ń sọ yìí. eighty one thousand kọkọ lọ jímọ̀. pẹ́ pé kó tó lè lọ kírun jímọ̀ yóò ní ẹgbẹ̀rún kan lọ ẹ̀rọ àkùjẹ́ mọ́ wà ló ń fẹ́ gbọ́ ọkọ sẹ́yìn tó fẹ́ fi one thousand naira lọ́wọ́ ọkọ lọ́bi tó ti kí irun jimá ní olóhùn wá kó àfa kan lọ. ó fi jẹ́ pé nínú àwọn oore ọlọ́run ọba subhanahu wa ta'ala tí máa ń ṣe fún àwọn èèyàn o náà ni kó fún wọn ní àǹfààní sí ẹ̀sìn kó yọ̀ǹda kó fún wọn ní ìgbàláyè láti máa lékún níbi ẹ̀sìn àwọn àmì ọlọ́run ọba náà kọjọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà kọ́lọ́run jẹ́ kó jẹ́ kó máa wúlò fún wa láyé ń bí ó sì jẹ́ kó ṣe wá ní àǹfààní ní àlùkẹ́yàmà atọrọ àlékún yìí kí a ti kẹ fún anabi wa sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba tó rán kó lè máa jẹ́ ìkẹ́ fún wa kọ́lọ́ máa ní ìṣàlékún kí a ti kẹ fún wa. ibi tí a dé òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ yìí pé. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. àkọ́kọ́ asàlàyé níjẹ̀jọ́ yìí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó sọ fún wa ó fẹ́ ṣe ó ṣe mọ̀kọ́ bálà ó ti sọ ọ̀rọ̀ àwọn kẹfìrí àti tí ó gbẹ̀yìn wọn ó sọ fún wa ọlọ́run ọba wa ń gbé ìdàkejì ń tọ́ sọ yẹn ń gbé wá fún wa káyẹ̀ wò síra wọn kíkó wá wá mọ wo ibo lè ń fẹ́ yà sí nínú ẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ àwọn kẹfìrí ó sọ ohun tí ó ṣẹlẹ̀ sí wọn nínú yà ó tún wá mẹ́nu lé ọ̀rọ̀ àwọn mùmíní ọlọ́run bá subhanahu wa ta'ala ó fẹ́ ká fi jọra wọn ká gbèsè ìgbàlá pé ẹ wú ọtún ẹ wò sí olúkálùkọ wá wò pé tọ ibi òun fẹ́ mú ni àwọn kèfèrí yìí lòun fẹ́ dàbí wọn àwọn mùmíní ìtọ́lọ́kọ̀ bá nílò àwọn ọmọ gòfẹ́rọ̀ tó wọn àjọrọ̀ kẹ̀bíẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá ní àforíjì ń bẹ fún wọn àti ẹ̀san ńlá ó bá pé àwọn ìyẹn ló fẹ́ dàbí wọn tọpasẹ̀ wọn. ẹ rí i pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó yanjú ọ̀rọ̀ yẹn kọ́ọ̀bù àdìgbẹ́ àlọ́kọ̀ bá àkọsí wa sọ fún wa délẹ̀ ni ó sọ fún wa. inna alladhina yakhshawna rabbahum bil إنه عليم بذات الصدور واسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور الله سبحانه وتعالى ó wá tún mú ọ̀rọ̀ mi oníbèrè àmọ́ bèrè yìí pé bóun ni ọ̀rọ̀ wà á sírú kọ́lọ̀ kó àti àwíjà rúbi ló ṣe papọ̀ mọ́ ntọ́lọ́ kọ́kọ́ sọ pé nílẹ̀ tẹ́lẹ̀ yakhshawna rabbahum bil ghaibi lahum maghfiratun wa ajrun kabir. ẹ̀rí pé eléyìí tẹ̀ wá kéèyàn bá wò ó dáadáa pẹ̀lú ọ̀rọ̀ àwọn àfọ ẹni mímọ́ kò lè yéèyàn pé kí ni ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ yìí gbà papọ̀ mọ́ níta ń bá bọ̀ ọlọ́run ọba sọ wípé wà á sí rúru kọ́ ọ̀làkọ̀ ọ̀rọ̀ tẹ ọ̀rọ̀ tí bá ń bẹ lọ́kàn yín ẹ jẹ́ẹ́jẹ́ awùjẹ àrùbí tàbí kẹ́ ẹ jáde kí gbogbo ayé ọgbọ́n واسروا قولكم أو جهروا به الله إنه عليم بذات الصدور إنه عليم بذات الصدور ọlọ́run ọba ní òun ọlọ́run alá àlímú bìdáàbì sùdọ́ọ̀ ọlọ́run ọba lòun mọ gbogbo ohun ń bẹ nínú ọkàn kó wà. àwọn fún àwọn kí ló fà á kí ni Allah subhanahu wa ta'ala ló ṣe sọ ọ̀rọ̀ ipò wọ́n ní tọ́lọ́run ọba ń sọ ni pé ìbátan sọ pé àwọn kèfèrí tasọ̀pọ̀ wájú ladina káfàrú bí rọ́bì màdábù jahannam pátá sọ̀rọ̀ nípa àwọn kẹfìrí àti ntójú wọn ò rí a sì sọ nípa àwọn mùmíní àti tọ́lọ́wọ́ bá pèsè fún wọn ẹlòmíín wá ń bẹ kẹfìrí ni ní gbangba kẹfìrí ni ní kọ̀rọ̀ ẹlòmíín bẹ mùsùlùmí ni ní gbangba kẹfìrí ni ní kọ̀rọ̀ ṣùgbọ́n yóò mọ lójú àwọn mùsùlùmí wọn mọ gbà yí tàbá nínú àwọn àlẹ́ nínú àmọ̀ nínú àníwá ọlọ́run ọba wa ń ṣe ìfúbátù rẹ̀ wípé mo rò pé ó lè jẹ́ múmi ní kọ̀rọ̀ kọjá kèfèrí ní gbangba àbí kọjá kèfèrí ní kọ̀rọ̀ kọjá múmi ní gbangba ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí èyí tí ò yé ń bẹ̀. wa asirru qawlakum aw ijharu bihi innahu alimun bidhati sudur. innahu alimun bidhati sudur ọ̀n gbogbo ẹ̀ pátá lòun mọ̀ gbogbo tí ń bẹ nínú ọkàn yín tó rúwúyẹ́. sawa'un minkum man asarra al-qawla wa huwa mustakhfin bil-layli wa saribun bin-nahar. Allah subhanahu wa ta'ala ni lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ nínú nǹkan tó yẹ kéèyàn onílàkìlà ni ẹ gbọ́dọ̀ rí pé ká pé ẹ dákun alágbó kọ ọ̀sán ṣé ọlọ́run ọba rí wa lágòkò òru ńkọ iná ọlọ́run bá ń rí wa ṣùgbọ́n bí ṣe rí wa lọ́sàn yàtọ̀ sí bí ṣe rí wa lóru lọ téèyàn bá ti sọ báwọn èèyàn ti kó èèyàn ti jáde kó nu ọgbà ẹ̀sìn. bọ́lọ̀ sàwáà dọ́gba dọ́gba bọ́ torí pé kì í nìyẹn fi inex ẹni pé àwa ní ìsinmi àti wàhálà nílá wa kedere àbí tó bá dé pé irú àsìkò yìí lóru la wà sáré ní àwa ìkedere ẹlòmíràn ṣe wọn tó tọ́jú àti pé ṣé sáà sùn ní bọ̀ ṣé kìnnìkan ní àwa èèyàn nìyẹn fìtì torí pé nexus ń bẹ nínú ìròyìn tiwa. làtúndẹ̀rí kúhùn abẹ́sọ́rù wàhùn ayúdẹ̀rí kúhùn abẹ́sọ́rù. ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan pátá sawa bidati lọlẹ mọ ti kú. sawa minkum man asarra alqawla wa man jahara. ọlọ́run ní bákan náà lọ́dọ̀ àwọn ọlọ́run ẹni ọba sọ̀rọ̀ ní jẹ́jẹ́ àtẹni ó ní gbangba bákan náà lọ́dọ̀ ọlọ́run yẹn ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó mọ gbogbo ẹ̀ àwọn tó yẹ sọ ní jẹ́ńjẹ́ pé òkú bẹ́ẹ̀ ni kò fẹ́ gbọ́ mo lè sọ fún wa pé ìtàn pèyà tó ń bẹ láàrin sírù àti nájúwà sírù ó ní ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ẹ sọ ní jẹ́ẹ́jẹ́ ẹ̀yin mẹ́ta lẹ wà ń bẹ̀ ẹ̀yin mẹ́ta lẹ ti jọ sọ̀rọ̀ nínú yàrá kan ẹ pàlẹ́ kò dé mọ́rí nájúwà ni ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀yin mẹ́ta lẹ wà ń bẹ̀ ẹ̀yin méjì lẹ wá pera yín ọ̀tọ̀ tẹ́ ẹ̀ jẹ́ kẹ́nìkẹ́tẹ́ gbọ́. nájúwà yà á so ìyàtọ̀ ìyàtọ̀ yẹn ó ti ní ṣùgbọ́n àwọn afáàní ìyàtọ̀ mẹ́mẹ́ bí lẹ́nu jẹ́ pé pàtó náà bá sọ yí pé tó fi sọ̀rọ̀ nípa nájúwa yí pé ìnàmà nájúwa. ìnàmà nájúwa mina shaytani liyahzuna alladhina amanu. tọ́ almuhim àwọn afáàní ẹ̀jẹ̀ pé ọlọ́kọ̀ọ́ba subhanahu wa ta'ala ó gbé àyà yìí sí ẹ̀yìn ọgbà tó parí ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn kèfèrí àtọ̀rọ̀ àwọn mùmíní káfíwá mọ̀ yí pé kò sí bẹ́ẹ̀ yẹn tó wà wò pé àwọn tó sẹ̀ ni pé àwọn àjọmọ̀ọ́sẹ̀ Islam ní gbangba àjọmọ̀ọ́sẹ̀ alùsùnà ní gbangba ṣùgbọ́n tó bá di kọ̀rọ̀ àwọn tá àwọn kankan wà tó pé àlèmọ́ dọ́gbọ́n sí ọlọ́ni àṣírù. wá àṣírù qawlakum aw jaru bihi innahu alimun bidhati sudur. ọlọ́ni náà alimun bidhati sudur nǹkan kan kọ́ fọ́lọ́run bá subhanahu wa ta'ala ló bá tó fi jẹ́ pé àdébí sallallahu alaihi wasallam ó jẹ́ apáyé apété yẹn bá ro nǹkan nínú ẹ̀mí man hamma bil hasana ẹni bá ro dáadáa kẹlẹ́mì ó ro ní oko sọ́ o ó kàn ro pé nǹkan báyìí kí n lè ṣe ní dáadáa àwọn àdúgbò ìkànnì jẹ́ nǹkan dáadáa òkúṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní tó bá ṣe nǹkan yẹn wọn ò fún yín ládàá mẹ́wàá lọ sí oko sẹ́wọ́ntì tàbí jù bẹ́ẹ̀ lọ tí o bá ṣe nǹkan yẹn ó kẹrọ nígbà ní wọn

ṣùgbọ́n tó bá ṣe ń kọ́ òjíṣẹ́ ọlọ́ni wọn ò fi kó ẹ̀ṣẹ̀ ẹyọ kan lẹ̀ fún. alam ya'lamu anna Allaha ya'lamu sirrahum wa najwahum wa anna Allaha 'allamul ghuyub. ẹ dàgbọ́ ìjọba ẹ̀yìn àbẹ̀rẹ̀ pé bó wàhálà àwọn yóò ṣe tó nígbà tó lọ́wọ́ bàtà sọ pé téèyàn bá ro dáadáa tí ò bá ṣe yóò gbà ládàá kan tó bá ṣe yóò gbà ládàá mẹ́wàá sókè téèyàn bá ro àìda tí ò bá ṣe yóò gbà ládàá kan téèyàn bá ro àìda tó bá wá ṣe ń kọ́ ọlọ́dàbẹ̀ ló gbàjọba ẹyọkan àbí yóò gba ẹsẹ̀ kan sàn yóò gba ẹsẹ̀ ẹyọkan tó ń ti bẹ́ẹ̀ bó làwọn ṣe abẹ́ wọná. ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala kó mọ̀ sí wa lọ́mọ náà ni èyàn mélòó ní àwọn àgbàlagbà wọn ní kinní kan tí yóò bá sọnù mọ mọ ìfẹ́ dákọ̀ ajá ni o ìní kò ní gbọ́ fèrè ọlọ́dẹ èyàn mélòó nínú wa ní gbọ́rọ̀ sọ́nà ọba lẹ́nu gẹ́ẹ́ àti ànábì sallallahu alaihi wasallam èmi ò ní gbọ́rọ̀ pẹ̀tọ́ nítorí àtànábì sọ èyí àbọ̀dọ̀ yí padà ọlọ́run sọ fún wa pé àṣírò qawlakum àwíjàrú bí. wà á sì rú qawlakum yìí. إنه عليم بذات الصدور نعم. ألا يعلم من خلق وهو اللطيف الخبير ألا يعلم من خلقه وهو اللطيف الخبير ألا يعلم من خلق وهو اللطيف الخبير àárín أبا سورو ألا يعلم من خلقه sí أبا سبحانه وتعالى kò mọ nǹkan tó dání ìtumọ̀ kan àlàyé ọ̀làmùmán kọ́làkọ̀ ṣé wọn Allahu subhanahu alákọ̀ọ́kọ́ tá a kọ́ tún yẹ ni pé tá a bá yẹ ni pé ó gbé Allah sí nípò fáìlù nìyẹn pé àlàyé ọ̀làmùmán kọ́làkọ̀ yẹn wà ní mansubu alámọ́dá alámọ̀fọ̀lìyà àwọn tó sọ pé àlàyé ọ̀làmùmán kọ́làkọ̀ náà ó tún lè gbé mọ́nìkọ̀lákọ̀ yẹn sípò fáìlù ìgbẹ́tọ̀ àlàyé ọ̀làmùmán man khalaqa ṣé ẹni tó dá nǹkan man khalaqa yẹn ṣé kò man tó dá nínú kíni ọ̀rọ̀ méjì yẹn ó ó pa ká sọ díẹ̀. Ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. Àwọn afá sọ wípé ìtò méjì ló lè wọlé pé ala ya'lamu man khalaqa ajẹ́kẹ́ ẹ̀dá ló yẹ nìṣe. Man khalaqa a fẹ́ sọ pé ó lè ṣiṣẹ́ lọ́nà méjì ó lè ṣiṣẹ́ fáìl ó lè ṣiṣẹ́ kiri maf'ul tó bá ṣiṣẹ́ fáìl á jẹ́ pé òun gangan ni kiri òun ni ó ṣiṣẹ́ ala ya'lamu man khalaqa tó bá yẹ kó ṣiṣẹ́ maf'ul á jẹ́ pé a nídìí fáìlù kan tó ti ṣe kiri láti ṣe kiri irú rẹ̀ àbí ẹ̀yọ́ ní iná wù so á jẹ́ pé ala ya'lamu Allahu man khalaqa ìyẹn tó bá gbé man khalaqa sípò kínú maf'ul bi àmọ́ tó bá gbé man khalaqa sípò fáìlù àtẹ́pẹ́ àdídì Allah yẹn máa bẹ̀ yóò jẹ́ ala ya'lamu man khalaqa. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. àwọn onímọ̀ ẹ̀sìn kọ́lọ̀ kó bá ní yọrù sí wọn wọ́n ní tuba àyà yìí ni wípé ala ya'lamu man khalaqa tá a bá kọ́kọ́ tún ní tuba àkọ́kọ́ tá a tún pé ala ya'lamu Allahu man khalaqa sí yàní kò mọ ẹni tó dá nípa kíni kò mọ ẹni tó dá nípa èèyàn wípé ọmọnìyàn ọmọ ẹni tí ń sọ kúlúkúlú lẹ́mìí ẹ̀ yóò sì mọ ẹni tí ọmọ ẹ sọ jáde nípa wàásù kọ́ọ̀lù àkótó sọ síwájú àti pé ọlọ́run bá mọ ẹ̀dá èèyàn wípé a máa ní ọ̀rọ̀ ọkọ̀rọ̀ bá a ti lọ́rọ̀ gbàgbà ló fi sọ pé àṣírí rò kọ́ lákún. àwùjọ rúbì. èyí tó wù ألا يعلم من خلق وهو اللطيف الخبير. àbá kan sọ pé ara káwọn túbọ̀ kan ألا يعلم من خلق ìyẹn ní pé tọ̀ sírù tá à ń sọ yìí ọ̀rọ̀ jẹ́gẹ́ tá à ń sọ yìí òun gẹ́gẹ́ ni ọlọ́run ọba ń dárọ̀ padà sí ní pé tọ̀ sí ẹ̀fẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó dá ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí sí ọlọ́run ọba subhanahu wa ta'ala yẹ ọba tó dá ni ọ̀wá ní mẹ́gbàtẹ́ Oye, ọba tó níṣẹ́ yẹn sọ̀rọ̀ jẹ́jẹ́ níṣẹ́ ọ̀rọ̀ tó sọ yẹn àyà àyà yẹn wà lọ́dọ̀ àwọn àwọn ọ̀rọ̀ táwọn afáàlù sọ yìí pé àwa èèyàn àti iṣẹ́ wa wọ́n dá wa ni àyà yìí táwọn tù yìí ibẹ̀ ó wà nínú àwọn ẹ̀rí àwọn afáàlù nínú ọ̀rọ̀ àkìlà yìí pé bá a ṣe wà yìí ṣẹ̀gbọ́n wọ́n dá wa ni àbí wọ́n dá wa ọ̀rọ̀ tá sọ yìí wọ́n dà ní ó ṣe kí ni wọ́n dà tí máa sọ pé jókòó gbólóhùn jókòó tí mo sọ yẹn nínú ẹ̀dá ọlọ́run náà tó yọ wá àwọn sọ pé gbàtọ́ wọn ní àríkìlá ní kílà ní tó gbọ́dọ̀ sọ pé àlàyé alẹ́mú má ní kọlá àlàyé alẹ́mú má ní kọlá kọ́ ṣé ó ní ẹ ṣé ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ṣé kò dẹ́ni tó dà mà ní ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ń sọ sóun gangan ọ̀mẹ́ni tó dà tó jẹ́ ni tó jẹ́ Allah pẹ̀lú tí mo tún ní sìnkí ni màá kálá kọ̀ fúlẹ̀ mẹ́wọ̀ ó fúlẹ̀ fáyì bàbá ṣé ọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ tí ọ̀dà ẹni tí ọ̀dà mọ̀ ni àwọn kan tàbí ni pé sí ọlọ́run ọba ò dá ètò dámọ̀ ni sáà ah. bá ti gẹ́ẹ̀jì tún mọ́ tafsiri òní èyàn sí wá ni o. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. ayé ọ̀hún obìnrin wa tọ̀ àlùmọ́ ìlàlá ń gba túmọ̀ ní ah. àwọn obìnrin wọ́n mọ̀ bèrè àwọn àgùntàn adé ẹ̀yìn ọkùnrin àwọn ọmọ ìlànà gbá lọ́lọ́ka lè gbà túmọ̀ náà kálákọ̀ ẹ dáhùn ní o ẹ tí wàá ti dáhùn yóò dìde dúró ní o ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ ìyá pa bíi o lè wà nípò ṣé báyìí lẹ mú tọ́lá ẹ̀ padà ṣàlàyé o ẹ̀yìn tá a pa bí ń kọ́ ó wà kó mọ̀ fún olùwẹ̀ tó wà nípò fáyìí ní kí ni ọmọ jẹ́ aláyàhálàmù mọ́ni àlákọ̀ wọ́n wà láti fọlọ́kọ̀ bí. ẹ káyà ni ẹ̀jú sọ. aláyàhálàmù mọ́ni fọlọ́kọ̀ wọ́n. ẹ̀rẹ́. aláyàhálàmù mọ́ni àlákọ̀ wọ́n láti fọlọ́kọ̀ bí. sẹ́mi ọlọ́run ọba mi mọ̀ kàtí mo dá ni. síbẹ̀ ni síbẹ̀ ni ẹ sọ̀rọ̀ ẹ sọ̀ dáhùn ẹ̀yin ọmọ fúlù bíi. aláyàhálàmù mọ́ni àlákọ̀ ìgbésí ọlọ́run òwò ti ara wọn so ọlọ́run ní àlàyé alẹ́mú mẹ́nìkọ́lákọ̀ so mẹ́nìkọ́lákọ̀ yẹn gbé sípò fáìlì mẹ́nìkọ́lákọ̀ gbé sípò màfúlùbí wàá sọ ní so fẹ́ tú tó tó bá jẹ́ kọ́ sí èyí ń wa tó ti yàrá o wọ́n sọ pé ala ya'lamu. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. pérépéré kí o la wa ẹ padà sí ẹ̀yin tẹ bá ní tíra láàfin kẹmẹ mú tíra wa ẹ̀yin tẹ bá ní tíra ẹ wo nu tíra yìí. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. ẹ rí i pé n ta bá sọ ni pé ẹ máa wo mo fẹ́ béèrè béèrè ń bẹ̀ ni o àfọwọ́ sàlàyé ń tà ń sọ yìí o torí pé ọkàn ṣètàlẹ́kì sọ̀rọ̀ àwọn rẹ̀ ó ní ala ya'lamu sirra àmẹ́gbọ́ o wa mudmirat alqulub man khalaqa dhalik wa awjadahu kí làáfà túmẹ̀ ṣé ó túmọ̀ ní kálákọ̀ ń gbó fáìlù ni àbúkù ok àtú ó ní àlàyé alamu sirra ó ní ṣé eh, ọ̀rọ̀ jẹ́jẹ́ àṣírò àlàyé alamu sirra wa mudmirat alqulub àti àwọn ẹni téèyàn máa kónú ẹ̀mí èèyàn tó jẹ́ àwọn téèyàn máa kónú èèyàn ṣé kò mọ man khalaqa dhalika ṣé kò mọ ẹni tó dání wa àwùjádàwù tó sì mú nǹkan yẹn kó mọ bẹ kí làbá yìí túwà ẹ ó tún ní kíni ó tún ní fáyìlì ó tún ní fáyìlì wípé Allah ya'lamu man khalaqa ṣé ọ̀rọ̀ kọ̀kọ̀ àti èrò téèyàn máa ń ronú kọ̀ dání tó dà mẹ́ni yàní man khalaqa yẹn nísìnyí onífáyìlì mẹ́wò tó di ara o láti Allah ya'lamu Allahu man khalaqa ṣé ẹ fẹ́ sọ pọ́nlọ́wọ́ ò dá ìtọ́ dá mẹ́ni èwo la sọ tá a sọ. ala ya'lamu man khalaqa wa huwa latiful khabir. ọ̀dà ẹni tí lágbogbo tá à ń sọ fáyìlì lọ fúlù tí ọba yé ìwọ sá mọ ìtumọ̀ rẹ̀ ní yorùbá pé ṣé ọlọ́run ọba tó dá nǹkan ọ̀dà tó dá mà ni tàbí tí wọ́n ti ẹ̀ ṣé tí wọ́n dá gan ọ̀wá mẹ́ni ọ̀dà ṣàfihàn ìtumọ̀ rẹ̀ jù ńlá nídìí ṣùgbọ́n ìpìlẹ̀ máa nà yẹn lásọ yẹn àbáni ọlọ́run ní àlọ́ ọlọ́run kọ́lákọ̀. nígbà tó sọ pé òun ẹ sọ̀rọ̀ ní jẹ́jẹ́ tàbí kẹ ẹ sọ ní gbangba èyí torí ọsọ bẹ ọlọ́run bá sùn márùn àtàrà tó da ọmọ da ọ̀rọ̀ tó ń sọ yẹn gẹ́ẹ́sì mẹ́ni ọ̀dà mo ti dáhùn ọlọ́run máa ṣe kí ni ọmọ da nǹkan sì ṣe kí ni ọmọ da ala ya'lamu. man khalaqa wa huwa al-latiful khabir. ló fi jẹ́ pé àwọn bá sọ̀rọ̀ jẹ́ bá sọ yí pé àyà yìí nínú ẹ̀rí tí a fi sẹ̀rí pé al-insan makhluk àwa èèyàn wọ́n dá wa ní wasifatuhu aidan makhluk àwọn ìròyìn tó bá sì ń jẹ́ lára wa náà wọ́n dà tó ní sì máa sọ̀rọ̀ ní sì máa tí mo sọ yẹn wọ́n dà wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá ayé àti nǹkan dá ń ṣe yà ọlọ́run ló ṣe kí òun ló dá yín àti bí mo ṣe sọ̀rọ̀ yín nísìn ìsọ̀rọ̀ mi yìí ẹ̀dá kan nínú ọ̀dọ́ ọlọ́run àbá tó ní ẹja fẹ́ lójú díẹ̀ ẹnìkan bá ní ẹ tó yẹ kí bá wọn àni tí ń bá ka fatia náà a jẹ́ pé ọ̀rọ̀ mi náà ni. ìní àwọn afáàsọ̀jà sọ yìí pé man qala lafzi bil qur'ani makhluqun fahuwa jahmiyun man qala lafzi bil qur'ani makhluqun fahuwa jahmiyun alimami ahmed rahimahullah ta'ala nínú àwọn ọ̀rọ̀ wọn. a sọ pé téèyàn bá sọ̀rọ̀ ọ̀rọ̀ téèyàn sọ yẹ ẹ̀dá ọlọ́run náà ni abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n tá a sọ yẹ ọ yọ alukur'ani sílẹ̀ téèyàn nísìnyí mo ṣe mo ṣe sọ̀rọ̀ nísìnyí sọ̀rọ̀ tí mo sọ nísìnyí ẹ̀dá ọlọ́run àmọ́ tí mo sọ pé alhamdulillahi rabbil alamin gbólóhùn tí mo ọ̀rọ̀ tí mo kà yẹn kèé ṣe ọ̀rọ̀ mi kèé ṣe ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ta ni mo sọ yẹ ọ̀rọ̀ ọlọ́run èsì ìṣe kí ni ìṣe ẹ̀dá ẹjọ́ já gbàgbọ́ yà ń kọ́tà ń sọ yìí àbá sọ pé ẹni tó bá sọ pé ẹ lọ́wọ́ ẹ sọ pé ẹ ṣe bí wọ́n lọ sọ ẹbẹ́ náà mo ti gbọ́ àwọn afáàsọ ẹ̀ ti pẹ́ wá ní mọ̀ nǹkan ọ̀nà láfùdí ibi Qur'an makhluqun ẹ má sọ yí pé ọ̀rọ̀ mi tí mo sọ yìí o yẹn pé mo ka Qur'an mo ká nínú Qur'an ọ wá ní ọ̀rọ̀ tó pọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ mi náà nìyẹn èmi ni mo ká o ẹ̀dá ni náà fọwọ́ jahamiyun ẹni yẹn jahamiyun àtàwọn èdè pé mẹ́ni hùwù ni jahamiyun àwọn oníjàmíyún tẹ̀ ń sọ yìí wọ́n ní pé àwọn jàmí yìí nínú àwọn nínú àwọn fẹ́rọ́kù tó ti sọnù látàrí nínú àwọn afáàsọ sẹ́yìn kíndẹ́ sọ pé tọ́ àwọn jàmí yìí yìí ó ta bá ti rí wọn á sì kí ni ó á pa wọn àrí náà àwọn afáàsọ sẹ́yìn tó wà bẹ́ẹ̀ alimohim ni pé nígbà náà ntí wọ́n fi mọ àwọn oníbí díà wọn alábọ́dá àjàmí yìí ni ara wọn nu so èèyàn bọ́dọ̀ sọ pé ọlọ́run ló dá ta ọ̀rọ̀ wa lóòótọ́ ṣùgbọ́n Qur'an kèsèkì jẹ̀má ìsọ̀rọ̀ báyìí sífàtún sífàtún lọ ìròyìn kan nínú ìròyìn ọlọ́run ọba subhanahu torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ẹ̀rọ kò sóyè jẹ̀mọ́ sóyè jẹ̀mọ́ àwọn kan tá à ń sọ yẹn bó ṣe kéde yẹn ó ṣe pàtàkì kéde yẹn gbọ́ yé bẹ́ẹ̀ ibi alukur'anu o kalamullah ọ̀rọ̀ ọlọ́run ọba ni kalamullahi ghayru makhluq ọ̀rọ̀ ọlọ́run ọba ni wọ́n sì dá alukur'an subhanallah so ọlọ́run ní ala ya'lamu. ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir. wa huwa al-latiful khabir ọlọ́run ọba náà latifun ọba aláàánú ni khabirun olùfúnni níròǹta abágbáyé ṣe ni ọlọ́ba akẹ́ àwọn afúnni tẹ̀síọ̀. ó bẹ̀rẹ̀ pé kí ni mẹ́ẹ̀dà qara Allahu bayna hadha wa dhalika ó ti dẹ́pẹ́ lọ́wọ́ ọba ó ní làtífù lòun. wọ́n wọ́n làtífù lọ́kọ́ ó ní aláàánú lòun ó tún wá sọ pé ó tún wá fi kàbírù tì lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ tọ̀ bóun ṣe wọ́n láàánú tó yìí náà kò pé kẹ ẹ mọ́ gbọ́ lòun tẹ ẹ bá ṣe. àwọn afáà nítorí wípé Allah subhanahu wa ta'ala ìtọ́ ń sọ ni pé nínú àánú rẹ̀ òun làtífù ni tí èé bá ṣe pé ń fi àánú rẹ̀ báyìí lò ní gbogbo ohun tẹ́ ń sọ kúlú lẹ́mìí yín láì dá náà ní ọ̀bá ṣùgbọ́n kí n sọ nípa tẹ́yìn bá rọ aburú lẹ́ẹ̀kan tí ọba ṣe kí n yóò ṣẹlẹ̀ sí. latif ọlọ́run ọlọ́run ti latif. lára latif ọlọ́run lára àánú ọlọ́run lórí wa tó bá yẹ pé ọ̀wọ́ èrò lásán ní ẹgbẹ́ sọ̀rọ̀ níbi làwọ̀ yóò tọ́ nọ́ọ̀sì dáwọ́ àhò ká ní wọ́n fún àwọn èèyàn ní ká ní gbogbo téèyàn máa rò ní mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni àdáhà nọ́ọ̀sẹ̀ fún ó túbọ̀ sí pé kárí pé ogun kẹta ẹlòmíì bá wo ìyá pé ah, ẹlòmíì èrò èrò tíṣà ìtọ́ mi ń gbé wá sí ẹ̀mí ọmọ nìyà èyẹ lè wo ọmọ lẹ́yìn àgbẹ̀ akọ́mọ ah, èyí sì jọmọ mi nígbà tó kọ́ ọmọ èyí ó jọmọ ẹ ṣé kí ó kú lẹ́yìn ẹni tó níyẹn níní àbí kó kú àbí kó àbí àbí àbí kò ní kó ṣe jẹ́ tiẹ̀ mo kàn lóyún alápọ̀jù wẹ̀ ni o tẹ̀káwọn yẹn kẹ́mi tọ́lọ́ nínú ayé tó yẹ pé kò sí tọrọ tọrọ yẹn má dé fẹ̀ka ìlàyé sì da kó sì já tèmi ìyẹn lè ya ẹgbẹ́ ẹ̀dá kan fún mi fìlà ẹni yẹn lè yọ̀dá àbíkó ni mo bọ̀ ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ nínú ayé tó yẹ pé kò sí bó ṣe fẹ́ tọ jáde sọ́wọ́ ti àfi kábẹ́wò kó sẹ̀lẹ̀ fẹ́ tó ní. ara ń tó fún alákòjú ẹni. aláyé alámọ̀ máa ń kọ́ lákọ̀ọ́ wà lábí wọ́lá kọ́

àbúrò náà tó rò pé káàkiri lọ́pọ̀ yá sì jọkọ̀ mi tiẹ̀ yẹn tẹ̀sùn fúyá díẹ̀ sẹ́yìn pé mẹ́rin lọ́lọ́run fáwọn ọkùnrin àwa sì láǹfààní àfẹn tí o bá fẹ́ lò ọlọ́mọdé sí ìlú tí o nílò. aláya alámọ̀ máa ń kọ́ lákọ̀ọ́ wá láti. wọ́n lọ́ọ́ kábíyé. ألا يعلم من خلق وهو اللطيف الخبير ألا يعلم من خلق وهو اللطيف الخبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو اللطيف الخبير aláàánú lọ́lọ́run jẹ mọ́ wàláì aláàánú lọ́lọ́run ọba tí èyí bá ṣe bẹ́ẹ̀ mẹ́wàá ọba ti ṣẹlẹ̀ àìmọye èròkèrò tó kálukú ti máa ń rò kò sẹ́ni tí èkó rò ṣètò ní máa ń gbé wá èṣù ni yóò kàn gbé wá yóò fẹ́ wá dà yín láàmú nǹkan tí ò rọrùn yóò sì gbé wá pé ah téèyàn bá ètò á padà sọ́dọ̀ náà pé ah ló ń béèrè èwo ló ń sọ yìí a ti rí a ti gbọ́ rí pé èèyàn wà nínú nǹkan ẹ̀gún ẹ̀ ẹ kàn sọ pé irú ọkọ̀ yìí gẹ́lẹ́ gẹ́gẹ́ bí ó ṣe rí yìí bí àfihàn kó sì jẹ́ tó sẹ́fẹ́ rà nànà ilé hmm, ìgẹ̀gẹ̀ ṣe bó ní káyọ̀ ṣẹṣẹ ẹ ọlọ́run ọba ó dá àwọn èrò sí wa lára bẹ́ẹ̀ ṣètọ́nù ó máa gbé e wa ṣùgbọ́n nínú àánú ọlọ́run sì wà ọlọ́run ọba ti dé òun ò ní fìyẹn bí yín tọ́ ọba ti máa tún pààrà àbíkọ wa jẹ́ kéṣù ó gbọ́ ọmọdé bíi pé ó fi ń ṣiṣẹ́ ẹ́ ọba fún òpin ẹni kò sí wàhálà yìí sì gbọ́kọ̀ ó mú tó fi wá ń fi ṣiṣẹ́ lọ́nà àìdá tó bá ti di iṣẹ́ wọn gbẹ̀sẹ̀ àbí náà ni ọkùnrin náà tẹ́ pé èṣù gbé nǹkan sí ọ lẹ́mìí tọ́ ọkùnrin àkóso wàhálà àwọn agbóhùn ọ̀nà ló gbà kọ́ tó wá lọ ba ẹni ẹlẹ́ni jẹ́ ẹ wo ohun tó fà sáré bá Muhammad sallallahu alaihi wa sallam ẹ rí i pé àwọn obìnrin wà láwọn lè kó sí tá à ń sọ yìí náà ló máa sọ fún wa yìí pé obìnkéyìí obìnrin èyíkéyìí nínú àwọn obìnrin tó bá bi ọkọ rẹ̀ wípé kọ́ kọ ìyàwó kẹ nítorí àǹfààní tára tiẹ̀ tó fẹ́ rí ìṣọ́lá ọba ni kò ní gbòòrò àjẹ́ mi ẹ jẹ́ fún yín lápọ̀júwe ní tẹ́ fi mọ̀ pé àwọn obìnrin máa ń kó náà yóò yé nìsí nígbà tó yẹ fẹ́ fẹ́ obìnrin lápọ̀júwe ó ní ah wàláyà bó mo fẹ́ràn yín àmọ́ ìmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe èmi nìkan fẹ́ràn lọ́dọ̀ yín ó sì mọ̀ pé ti níyàwó kan. ìfẹ́ bá ń lé. pé ah ká ní pé mo lè ká ní ìmú kọ ṣé kí n wá kọ́ dàbí kí n patilé ìní ẹ̀kọ́ o mo sá wò ó pé ẹ lákùn ṣe èrò kankan àwọn obìnrin ṣe bí àwọn ìwé ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn làwọn ò tiẹ̀ mọ̀ àwọn èèyàn mọ̀ nígbà tí wọn ò fẹ́ ṣe kọjá ayọ́kẹ́ ara wọn. aláya alamu mani kọlọkọ wàlàtí ìfọlọkọbí. wọn láì jẹ́ mẹ́rin tá a sọ yìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ emsa sọ fún wa yìí pé tọ̀ kò èyíkéyìí obìnrin tó bá béèrè lọ́wọ́ ọkọ rẹ̀ yìí pé kọ́kọ ìyàwó ẹ̀ nítorí kóun ó lè bá a ní àǹfààní láti tán tí ọlọ́kọ bá ní kò ní gbòòrò àlùjẹ́ tó jẹ́ pé àwọn nǹkan kéékèèké tí ìbá wa ṣe àánú àbí ká wo láàrin obìnrin síra wọn gẹ́ wọ́n jọ ti wà lọ́dẹ ọkọ̀ kan nínú tí wọ́n máa ti ẹ̀mí kó wá jáde sí kọ́lá lómi gbà yí pé ìyẹn ni ò jẹ́ ká àwọn gbé jù lọ́yẹ̀ ti fọ́ra ara wọn fà nínú ọba nínú lùtùfọ́ ọlọ́run nínú àánú ọlọ́run ni pé kèé fi àwọn nǹkan yẹn gbà wá mú. ولا يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة. fatiru kan ọlọ́run ọba ní ká àbí fatiru kan ọlọ́run ọba subhanahu ta'ala ní ká ní ọlọ́run ọba fẹ́ gba yín mú ni. ọlọ́run yóò àkíbùlọ́hùn náà sàbí máa kẹ́sàbù. ká ní gbogbo ń tẹ́ ń ṣe tẹ́ ń rò lọ́run fẹ́ fi máa gba yín mú ni. máa kẹ́lá wọ́ọ̀rì ha ń dá. ọlọ́ba ni máa tẹ̀rọ wọ́ọ̀rì ha ń dá kò sí ẹnìkan tí ó sẹ́kù lórílẹ̀ mọ́ àtàfà àtọmọ kí ní gbogbo ilẹ̀ ti lọ tá a ní èrò òkúrò ní wa ta bí ó ti mọ̀ ní ọmọ ah, èyí ó mọ wá báṣà ìpọ̀ rẹ̀ dàrẹ́ nìyẹn ọlọ́run ká ní pé òun fẹ́ gba yín gbogbo gbogbo ẹ̀ pátá ẹ ti tán lórí rẹ̀ pé oró eléka tó ẹ̀ kan lọ sí tó kàn pé ah eléka bó o ṣe rò yẹn náà ẹ sì mọ ọkọ lẹ ẹ dákun tá a ní kù a ní kù ẹ ẹ ló ti jẹ́ pé ọlọ́run ọba nínú àánú làtífù ni aláàánú lọ́lọ́ kọ́bírù ọlọ́run wá fi kọ́bírù sí kọ́ ọmọ wa lọ sọ pé ẹ̀yin afẹ́fẹ́dá aláàmúdá rẹ̀ aláàánú lọ́n jẹ́ aláàánú lòun oṣù mẹ́fà bí irun òun ó fún ọ ní làbárè tọba ṣe ẹni pé ẹsẹ àkáǹtì tẹ bá ṣe sẹ́ni kankan tí ò lọ níwájú ọlọ́run wa àwọn afọ àwọn ní ọmọ nìyàn ẹsẹ̀ rẹ̀ kò ní yẹ níwájú ọlọ́run wa subhanahu wa ta'ala àfi kó sàlàyé gbogbo tọ́lọ́run bá fi kẹ́ lóore báwo ló ṣe rí àti bó ló ṣe lò nínú àlàáfíà nínú ẹni dúkìá nínú ẹni ìmọ̀ nínú ẹ̀ ni àwọn ẹbí tọ́lọ̀ wọn bá kó sọ́dọ̀ ẹ̀ tó gbọ́n sí pé ọlọ́run bá lè kọ́ bí irú lòun òun fún wa ní làbáre ìtàgbà yìí. wàlàbí jálàlà kò mú lárúdọ̀ dàlú làwọn fáwọn ṣùfì máa ń akíbi àwọn akólú mi rìsíkì. وإليه ilayhi الله ọlọ́run bá wa rẹ̀dà wa walladhi ja'ala lakumul arda dhalula. walladhi ja'ala lakumul arda dhalula. ọlọ́run bá tó padà síbi tó ti bẹ̀rẹ̀ sàgbé bó ti bẹ̀rẹ̀ náà ni pé alẹ́ ni kọ́lá kọ́lá mọ́tò àlàyà nígbà tó sọ pé bìyẹ́dì hill mo sọ fún ayé pé gbogbo ohun tí mẹ́sùn àyè pátá yìí ti ń túnra ní bìyẹ́dì ìbò. bó o lẹ́sẹ̀ mọ múlùkù òun yẹn náà àlàyé tàbí sí ìlú tí ń sèwọ̀n tó ń bá tó wá sọ pé tọ̀ òun fi sẹ́mà ẹlẹ́ fún yín sẹ́mà táyé òun fi ràwọ̀ síbẹ̀ kọ́ máa jẹ́ kọ́ máa jẹ́ zira ẹ̀sọ́ kọ́ máa jẹ́ rojú mẹ́lì ṣayàtì kó sì máa jẹ́ wàhálàmẹ́t wàbí nájímì òun yà kó sì máa jẹ́ àmì tẹ́ẹ̀fì máa mẹ́nà àti gbogbo ń ta lọ́nà ọba sọ̀fà tara tó ṣe yẹ àti bí àwọn kan tó ń ti bẹ́ẹ̀ tí wọ́n ṣe gbọ́dọ̀ sọ́nà ọba lẹ́nu tẹ́lẹ̀ àti àwọn mùmìnì tí wọ́n gbọ́dọ̀ sọ́nà ọba lẹ́nu àti bọ́lọ̀ ọba ti mọ gbogbo ẹ̀ lámẹ̀tán ọlọ́run tún wáá fẹ́ dá a padà síbi àwọn àyàtù rẹ̀ alkaoniya. wàlẹ́bí jàlá lákòmọ́lá àrùndọ̀ dàlúlà fáwùṣù fi mẹ́lá kíbi ha wákòlù mi rìsíkì wà ilé iná ṣòro. Eh, bí a ká bọ̀ ọ́nà yà wọ́n sísè àti bẹ́ẹ̀ lọ́la wẹ́dà ni mò ń wò ní bọ́lá tó ẹ̀mẹ́jà abọ́ náà yà ń torí kálẹ̀ kókó. aláyàn aláwọ̀ máa ń kọ́ lọ́kọ̀ ọ̀wọ̀ Latif al-Khabir. Al-Latif al-Khabir nínú àwọn àsìmọ́ ìwọ̀ ọlọ́run ọba ni tá àwọn àbá wọn ní al-Khabiru yẹ ẹ̀dá sọ díẹ̀ nípa rẹ̀ al-Khabir ẹni tí Khibra ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn ni wípé Khabiru ni àwọn afọwọ́ ní Khabiru yìí yaltazimu nínú àwọn ìsìnbàtọ́ tàwọn àfáàní ẹ̀ wọ́n sọ pé kọ̀bírù lòun òun olùfúnni nírò ni wọ́n ní ajá pé ọkọ̀ yẹn ti kó sínú pé olùnímọ̀ ni torí pé tí o bá nímọ̀ ni bó ló ṣe kí ni bó ló ṣe fún yín làbárí ṣe yọ̀rọ̀ àwọn ọba tí ó fún ní làbárí yóò fún wa nírò ní ta bá ṣe nígbà tí ọmọ bó ló ṣe fún wa nírò ajẹ́pẹ́ ọlọ́run ọba àlímún tó fi jẹ́ kẹ́lá àwọn gbòmìnira sọ pé àlímún ajẹ́pẹ́ kọ̀bírù yẹn ti kó sínú jẹ́ àlímún latifu àwọn alatifu khabir ló fi jẹ́ pé àwọn àfáà kọ́ ló ń kọ́ wà nínú sí wa nínú àwọn ta abálọ́dọ̀ wọn ni pé tí èmi kakura àwọn akakura lọ́wọ́ ni ó sì àkàkùn wa asirru qawlakum aw jharu bi innahu alim bi dhati sudur ala ya'lamu man khalaqa wa huwa al-latifu al-alim àwọn àfáà sọ pé ẹ̀fín ẹ̀jọ̀ bẹ̀ kalọ̀ ẹgbẹ́ ṣe kí n ó ti rà nítorí pé in tó sọ yẹn náà alẹ́ kí bẹ́rọ̀ yẹn sẹ́ yẹ ìsọgbọ́dọ̀ àwọn oníkìlá wọn. àlàyé alamu máa ní kọ́lẹ́kọ̀ọ́ wà tíìbù lọ́kọ́ àwọn onífẹ́ sọ pé ẹ filẹ̀ àmọ́ ká ní pé ọmọ tí ń ha kí wúlọ́ ni wọ́n á kọ̀ láti hàn afẹ́ kó mọ̀ pé ń tọ́ ọkà yẹn kọ́ ni ó mẹ́mẹ́ ẹ ẹ fòun lẹ̀. ebi jẹ́ pé àwọn kẹ̀kẹ́ ń bẹ tẹ́ yẹn gbọ́dọ̀ mọ̀ òkì lẹ́yìn mọ́ mọ́sálásí afáàsì ó ti ka Kùránì ọkọ̀ wàhálà tó fún làálìm ọkọ̀ rẹ̀ tẹ̀lé àkọ́kọ́ kọ̀rẹ́tì ẹ̀kejì kọ̀rántí ọ̀sán wàá dúró lórí kókó ka Latif Khabiru yẹ ọ̀fẹ́ dàrú rúd ọ̀fẹ́ dàrú torí pé àwọn mọ̀ sọ pé filẹ̀ itó ti kà yẹn náà má kẹ̀jú mọ̀ bá tiẹ̀ lọ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń bẹ ibi tẹ̀ tí kọ̀rántí yẹn ìrùngé ó ti dàrú ó ti gbàgbé ẹ̀tẹ̀ tí wọ́n ayà yẹn gẹ̀ ti dàrú mọ́ lójú tẹ̀kù tí wàá mọ ibi tí ó fẹ́ yà sí ẹlòmíì bẹ kéèyàn wọ́n ẹni tó ka yẹn kọ́kọ́ fi lẹ̀ náà. ẹ famadu yẹn pé. so ẹni tó fa yẹn ẹni tó ka yẹn yẹ kọ́kọ́ fi kọ́kọ́ fi lẹ̀ ó lè padà rántí ó ti kárí sí bó ṣe ká yẹn ọlọ́run inú pé kuran yóò ọlọ́run ọba ti fi sára kuran bẹ́ẹ̀ ara sọ ọlọ́run ọba lórí kuran yẹn ẹni yẹn ó mọ̀ pé nǹkan ti mí sí tó bá tó bá tó bá ká tó bá fara balẹ̀ ìwọ tó jẹ́ màmúùmù ni yóò rántí yóò kà dáadáa padà mọ òjò sinmi bó ṣe ń sin yẹ́n rẹ̀ o ti gbé nǹkan mi lẹ́gbùrú ìgbẹ́ kàdàrú bẹ́ẹ̀ ni tẹ̀sẹ̀ àásùn àti ẹ̀sìn lẹ́fẹ̀ẹ́ yẹ àwa ọ̀dọ́ tá a lọ lé kí ó gbà farabalẹ̀ ó ti yé ó gba ẹ̀fà onídìsúrù rẹ̀ má da mọ́sáàsì rúgbó má fò àlà so àwọn nǹkan yìí nínú àwọn ẹ̀mí tó yẹ ká mẹ́rin gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ mọ̀ àbí ọlọ́run bá nínú àánú rẹ̀ kó mọ̀sálá ìgbà nígbà náà fún wa ṣálọ̀ tààrà àárín lè lọ jù báyìí lọ́dún ọ̀lẹ́ torí bí ìjọba àsìkò ṣe rí àti pé ọ̀pọ̀lọpọ̀ àti bí ìjẹta láti wà lẹ́nu àwọn iṣẹ́ tó gba ká sọ̀rọ̀ láti bí ìjẹta àti sọ̀rọ̀ abẹ́rẹ́ nǹkan mọ́sálà ìgbàdé ìbára fún wa. àbákanáà ní tó tó jẹ́ kí n tó pẹ́ ni pé ìkan nínú àwọn àfa àwa dáadáa nílẹ̀ Yorùbá so wọ́n wà ń bá dàn wọ́n sì láwọn fẹ́ràn fojú kẹ̀mí káwọn tó lọ àṣẹ kòlùpọ̀ ní ìdílé sáfìdà Allahu ta'ala so àwọn ni, bọ́dà àjọ ń gbé pé bí a kàn ti ẹ̀wá ìṣẹ́jú bẹ́ẹ̀ ṣe kọ́ program mi tó ti ń dóde wọn ní Àkúrẹ́ so àṣà mi kájọ rìn díẹ̀ lórí pé wọ́n rìn àbí Ọlọ́run kó bá ní jẹ́ kí wọ́n gún láyọ̀ so yìí ló tún fàá ṣe ìdìfẹ́ kí mo dá dé ni so fún láti ọ̀dọ́ wọn ni mo gbà débí àjọ ní díẹ̀ tó àbí Allah subhanahu wa ta'ala kọ́ bá mi sáré bá dà fún wa.